واحد عبد الثاون نعم أحرار الدين أرى سيدنا عبد الله بن عباس الزفور وعدي ليك عني بداية بلاني بسم الله الرحمن الرحيم وفي كتاب انه تلك موقف الإسلام من الحرفات المتعلقة بتوحيد الإبادة تنسوا قلت إسلام سوى بيج 137 the second paragraph وفي الكتاب من ترعي موقف الإسلام في انحراف متعلقة بتوحيد العبادة توحيد الألوهية أنا أقول توحيد العبادة طبعا نقول تنبع توحيد العبادة تعليف سعيد ابن عبد الرزاق ابن محمد بشر تقول عفاوة سعيد عبد الرزاق أمام محمد بشر مثل wọ́n ń ka àwọn ìnìhìrafat àwọn irọ́ irọ́ irọ́ tó mọ̀ pa ó ní ìnìhìrafat salis ẹlẹ́kẹta ń bẹ̀ atasaddaq min malin bayit kabla mautihi wọ́n mú nínú kabla dafnihi wọ́n mú nínú owó òkú wọ́n fi sí sàárà lọ́ọ̀ tí wọ́n kó tó ṣe kúrọ́lá dandan ní kéèyàn sí sàárà fókùn يعني أتصدق من مال الميت قبل دفنه سواء قول قطوسه أو بعده وبعد ستة ولعدة أيام متتالية لينا لوي عن وجل كبير عن يود بجد إدريس كذا تصل إلى أسبوع كامل دبيوس أسكان أسكان وما مو ونو كوي كما في السهران بعض الناس يتصدقون من أن ميت بعد وفاته مباشرة ara àwọn tó kún máa mú tó máa fi sàárà fókun wọ́n ti kún kúbà ìgbára wọ́n bẹ̀rẹ̀ sí náwó yẹn òní máàlì mẹ́yì nínú owó òkú yẹn ni wọ́n yìí dáa lam tẹ̀yẹ́kùn láhùn máàl yẹ̀sítàdínú náà min ajali zálika tasadak tó pé wọn bá rí kó òkú yẹn fowó lẹ̀ wọ́n yàwó wọ́n yàwó wọ́n fi sàárà. ní sàárà wọ́n láwọn bí rìbá kọ́dà wọ́n ti pọ́ wọ́n yẹn wọ́n rìbá ni wọ́n kí ẹ̀ láti gbáwó rìbá. لأن مهم عندهم التصدق عنه قبل دفنه torí tó ṣe pàtàkì lọ́dọ̀ ọ̀sìn wọn ni pé ẹjẹ́ àti sàárà àkàtó gbèsè ìlú sàárè sàárà ẹni ìdí kí sàárè ọ̀run ọ̀run fún lọ́dọ̀ ti wọn wọ́n bá dàhù àbílẹ̀yìn rẹ̀ wọ́n àyà náà yẹ̀sẹ̀ ìdúró lè àádọ́ sọ́dọ̀ kárò lè àyà tìí kódà gbà mí àwọn èèyàn ti máa ń múra kalẹ̀ kó tó kú pé wọ́n ti pé bàbá yìí ń sá rẹ̀ ìyá yìí ń sá rẹ̀ wọ́n ti máa palẹ̀ máa fún ìnáwó yẹn. hal hayati qad la yatahimuna bi mu'alajati marid mislu ma yatahimuna bi tajhiz ali sadaqa allahu akbar. gbà mí ìwé kíyè láti tọ́jú òkú aláàrẹ̀ ẹni tí ara yẹn wọ́n dààmú pẹ̀lú bó làwọn ti rówó láti tọ́jú ẹ̀ àmọ́ bó wọ́n ti lówó láti ṣe òkú ẹ̀ ويقومون بذبح السيران والأقلام وهو جوا ومالو أتوينا مباشرة بعد التحقيق من من وفاته الله يبقى قد كباي أتا إنه بيرني تحقيق من وفاة المربيع على عليه سلايته حتى إن منهم من يأخذ اللحوم المطبوخة معه إلى المقابر مقبرة إليه يوم ما تلوث وبايك ويسي سلاه قالوا لي ويسي الدينة يلولا في مقبرة فقد مقبرة عد مكينا إن قد يسلالوث وعن جابي أدوان سلالوث وعن جابي وكينا من مقبرة أنا وكنا مقبرة يوزيها هناك على الناس قل بأتفاونيا منهم من يدعو náà tó bí akéré fi bẹ́ẹ̀ ti mẹ́yì àwọn ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀rájọ ẹ̀rájọ ń lé òkú ni eléyìí mo mọ̀ kó filẹ̀ ní èyí zango nígbà tí a ṣe kírun bàbá yẹn la tá a lè kírun tá a kírun sí ra tán tá a lọ bẹ̀rẹ̀ gíláàmù tá a dé tí àjókòó tá a ṣàdùà ó ń gbà bí kúlà wájú àlájì ni wájú àlájì wọn gbé kúlà yẹn sí báyìí máa yí sí òwá ẹran ẹgbẹ́ ọlọ́fẹ́ yín bẹ́ẹ̀ àìsàn ló sì wọn á ti sí mi àmọ́ ah, nǹkan tó wà ń bẹ ẹnì kan ọmọ tó wà ń bẹ àti àdáko sì sọmi sọ̀rọ̀ mi délẹ̀ ẹyẹ ń sọ̀rọ̀ mi délẹ̀ nígbà sọ̀rọ̀ mi kalosi ẹni wọn á sí kalosi kalosi wọn ti wọn ti gbèsè sí sẹbi lọ wájú tàwọn gbèsè. wọn gbèsè wájú wa àti àti àti àti àti àti àti àmọ́ tó wà ń bẹ àti asilamu na pẹ́ẹ́rẹ́ náà di ẹlọ́wà mbẹ́. abára àwọn ẹbí ẹni ẹni tó fẹ́ yín mbẹ́. dókítà tó múra sábà pẹ́ẹ́rẹ́ náà di ẹlọ́wà mbẹ́. tó wọ́n ti jẹ́rìí a máa tẹ̀ pàǹkọ́ tẹ̀pà tẹ̀ gbà ní ìsàbámà tilẹ̀ níbọ̀ tẹ̀gbọ́ tẹ̀gbọ́ tẹ̀gbọ́ gbà wọ́n ti síwájú mi ẹ̀ fọwọ́ kan lóbi tì í wọ́n gbé adọ́gbé tàbí ọmọ kékeré fa wọ́n ti wá gbé pàwà aláàbí wa ń tì síbi káyọ̀ sí kó mọ́nà ń dáwọ́dà ọlọ́wọ́ bá kó sànù wa. Naam. وبعض الناس يتصدقون عن الميت في أول الليلة من دفنه àwọn míì ń jẹ́ tó kú bá ti kú báyìí láti alẹ́ yẹn wọ́n ti máa tẹ̀lé wọ́n ti máa náwó ń bẹ̀ wọ́gá àlebà tẹ̀kọ́ na àbí sọ́dọ̀ká àyèwà àti gbogbo àwọn kan tí wọ́n bí ni yẹtùbáhónà ó yẹtùbáhónà ó máa ọ̀sùn wọ́n ti wọ́n ṣe é pẹ̀lú ráìs wọ́n ti pẹ̀lú ráìs ọ̀rùs àwọn obìnrin wàhádìí àbíkó sẹ́rẹ̀ nìkan. أو تكون علوى مخطوب مطبوخة من دقيق عند أبيك ويقول أولي قولي مسح حلوى بسويت ويجب مسح أولي دقيق عن أنت أولي توانبيز مسح إليه سلاجان mọ́nàtí mọ́nàtí pé ẹ̀ẹ́dẹ́gẹ́tàláìsì tó jẹ́ bí fámìlì wa báyìí Allahu akbar wọ́n á ń di mẹ́ta ní alẹ́ okù ọ̀la tí wọ́n ti jẹ́ kẹta wọ́n á ń di mẹ́ta àwọn agbéwà ti lọ síbẹ̀ àwọn àti wọ́n àti alẹ́ ẹjọ́ yẹn wọ́n á ní tọ́nà ọba yọ̀yìn ó yẹ pé mẹ́ta kẹ́hìndì owó ara yín yẹn fi sí ó fúyẹ́ dídá àlẹ́ ṣe àwọn yàrá tó ní owó òkú ni gbogbo mọ́tàkàrẹ́ máa ń jẹ sẹ́nu yín iná lẹ̀ ń jẹ sẹ́nu yín àti bí àfi mo rí nàní àfi wọ́n yáwó yẹn ni wọ́n yáwó yẹn ni wọ́n fi ra níjẹ́ ìmọ̀ gbọ̀n pé àgbàdo wọn mi ṣe mọ́tà níjẹ́ bí ẹwà bí ẹwà ni mo gbọ̀n pé wọ́n ṣe mọ́tà nígbà tó bí oṣù kan sọ́sù méjì tí àwọn òpó yẹn ọ̀kan náà òpó yẹn jíjẹ mọ́mọ́ rẹ̀ ò sí nílé mọ́ wọ́n á ní wọ́n ti pín owó tó wà nílẹ̀ kó kó fún ọkọ máa fi jẹun máa yẹra garlic ní ẹnì kan máa ní ẹ máa ń gbàgbé owó aláàjì ìdábọ́já ta nǹkan ní owó olówó rẹ̀ owó fi ẹsẹ̀ àgbàdo oúnjẹ òní tẹ̀sí mẹ́ta ẹgbẹ́ olófin yín six thousand ìgbà yẹn fa wíìsì ọ̀rọ̀ tí mo ń sọ ní àná pé mọ́jọ mi ó di wọ́n yá owó yẹn tó wọ́n kọ́ wá rí owó yẹn nú owó òkú kó tó pé owó díẹ̀ tó fẹ́ pín fáwọn ìyàwó yẹn kó máa fi jẹun ó ní ẹgbẹ́ gbàgbé owó aláàbí lágbájá fa mádà kọ̀ làwọn kan lè gbà nítorí omi fìdí akọ rẹ̀ olùkọ́ lágbájá ọba ní owó olówó rẹ̀ sáláàjì jẹ́ lówó ni ó ní ah, aláàjì ọ̀jẹ́ lówó àmọ́ owó rẹ̀ lẹ́fi ra àbàdo ní ẹ̀gbọ́n mi pàgbà lómi mọ́tà ó ní ah, àwọn tí mo sọ ń jẹ́ òní àti bẹ́ẹ̀ náà ní àwọn owó òkú ó ní eyín ìtàwọn ìmọ̀ sí mi ẹ máa wà kó sànù wa ẹ o ti bọ́ ìdílé àti bọ́ì tí wọ́n tàlé ẹ̀gbọ́n tó tàlé rẹ̀ kẹgbà rẹ̀ ní wọ́n jẹ́ òun ní ọjọ́ òun ní seven hundred thousand owó yọ̀ nínú owó náà gbogbo owó tí wọ́n rí two point four million tí wọ́n bá gba seven hundred thousand níbẹ̀ owó ti tán lẹ̀ ìyá tí ẹ̀gbọ́n ìyá rẹ̀ tó jẹ́ ìyá òkú yẹn gẹ́gẹ́ pé ah ah bá ń tọ̀ ẹ̀mí ẹ̀kọ́ lè bí yàn ń tọ̀ aláàjì èlò lẹ́ẹ̀dì wọn bẹ́ẹ̀ wọ́n níbi tó mo dín two hundred thousand bẹ́ẹ̀ ó kú five hundred thousand ọlọ́wọ́ á ní kí ó pin ẹ̀gbí ọmọ kan tó wà smart wọ́n máa ní bàbá akẹ́ tó O ó yẹ owó kan bẹ tó bàbá lápò bàbá mi níjọ́ tí bàbá mi sàláìsì wọ́n á ní bolówó yẹn ọlọ́wọ́ lọ́rọ̀ bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí ẹni tó ní yọ jẹun ní owó bàbá bí ó ní ah, ah, ah, owó ló ń béèrè kí ẹ máa ti thirty thousand twenty thousand ni òun la fi ṣe mọ́tà táwọn jẹ́jọ́ kẹta tọ́tọ̀ mi yẹn olówó táwọn balako rẹ̀ làwọn ti mẹ́ta táwọn yẹn jẹ́ ńjọ kẹta ọmọ yẹn ní àkọ́mọ́ báyẹn bàbá mi ti kú ó two years ní ìsìn owó lé tí àwọn tẹ́lẹ̀sì tí wọ́n gbé ní olé wọn yẹn tí tí wọ́n tẹ̀ àyè one fifty one san self contained méjì ni one seventy five seventy five thousand so one fifty one san so two years wọ́n ti san almost three hundred thousand wọ́n ti san wọ́n san nìyẹn so ayọ̀ kó lówó tí ọmọ kékeré ní ìjọba yẹn ọmọ yẹn ah ah ṣé ìjọba ìsàmì lẹ́sẹ̀ nu ah amiru ẹ̀jẹ̀ àpò ìsìnkú ọ̀rọ̀ rí náà ọ̀rọ̀ orí òun ti dàrú òní orí ọ̀rọ̀ dàrú náà ọ̀láì tẹ́lẹ̀ gbé káàrọ̀ sọ ọ̀láì tó ṣẹlẹ̀ sí wàá gbà ìlú lókè mẹ́ ìmà wọ́n rí ìmà wúmọ̀ yẹn rí mẹ́rin láyọ̀ wúmọ̀ yẹn láyọ̀ àríkẹ́ àmì ìrọ̀lá kò wù ìfúnlẹ̀ àníkó tẹ́lẹ̀ àníkó sọ́wọ́ di gangan àmì ìlú àkóyè kó bá fi kóyè wá fún mi mo ní ara rẹ̀ bẹ́ẹ̀ kó fún mi ẹlẹ́fẹ́ sínú àkàndùn àkàndùn bàmí ẹ̀sọ́ sínú àkàndùn bàmí ó bá fi sọ́wọ́ sínú àkàndùn àmì àkàndùn mi láà ó ń jẹ́ta bẹ́ẹ̀ pín òye bọ́ yẹn ó ní owó ọdún méjì wọ́n gbà one fifty thousand ọ̀nà méjì that's three hundred thousand ó ní ah, kí lè wá bí ń jọ láti jọ yìí láti jọ ọdún méjì kí lè fi jẹ ìyá rẹ̀ ní ìyá rẹ̀ ní mo fọ́ lóúnjẹ ìyá tó bí òun tó bí òkú àbúrò di ẹ̀dùn kúbá ẹlòmí ló fún ọ lóúnjẹ ló fún ọ lóúnjẹ ọ̀la sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ di olókùn ẹ̀jẹ̀ dànù pé báyà èyí là ń sọ fún yín wọ́n ní ìdí mi ọbí àwọn mo ní òkèlè kọ̀ọ̀kan ògùn náà kọ̀ọ̀kan ni èmi kọ́ ọlọ́run ló nílẹ̀ zulma fi ẹni ń jẹ owó iná ni wọ́n jẹ fífi kún wọn. àwọn ọmọ tó bá jọ ti wá bàlágà tí wọn rí lórí ọmọ òrukàn wọn tí ò bá ti bàlágà tó yẹ hmm. jẹ́ pé owó wọ́n bẹ́ẹ̀ ni àmì wà ní ogún wọn bí o tiẹ̀ ti pé wọ́n mọ òrukàn ni ó wà ní ogún wọn náà náà lẹ́jọ́ pé níbi wọn náà wọ́n ti yẹ ni ìṣìnà ni oúnjẹ oúnjẹ yìí. àbákòtò ti bí ogún náà ah, mọ òrukàn òdì tí wọ́n di ẹrú èyí orí ni àbí ọ̀dẹ ló fi ṣe lọ́ọ̀fù ló fi wá lọ́ọ̀yà fún ẹ ẹ ló fi wá sí ìṣubú ẹ ọ̀rẹ́ bọ̀dá àgbà bọ̀dá gàdí olówó tapa ó ní àmì ìrù nínú abí mi ní pé ìmẹ́tọ̀ ọmọ àtọ́kùn wọn jẹun mo níbi kan mo wí bẹ́ẹ̀ àmì ìrù ọlọ́run ló wí bẹ́ẹ̀ nu Quran ó ní bọ́lá ọ̀yọ́ mo ní Quran four verse ten ní tẹ̀sílìm bá mú àṣẹ̀ṣẹ̀ jáde ló bá tẹ̀lú wa ló bá ka English version. ṣẹlẹ̀ ọba ní hitting fire ó ní lábì wọ́n dákọ̀ fire lóòótọ́ o wọ́n dákọ̀ fire lóòótọ́ o ó di ẹyẹ ọlọ́run kó sànù wa náà wà lókùnmù sálàm. kọba mọ́tò bí dáa wọ́n ká aláfa ọ̀rọ̀ àlẹ́bí sẹ́lẹ̀ sẹ́gun bá dáná òkú à ń bọ̀ wá ibi táwọn yìí máa kọ sí pé wọ́n ní ká dáná fáwọn ẹbí òkú wọ́n àti wá dáná yẹn tí wọ́n pọ̀ de pé kò sí ọ̀nà fún ìsàkóso máa kọ́ máa tẹ́lẹ̀ mi kúlàkúlà ọmọ gbé wa pápákọ̀ tó wájú pé ìyẹn ńlá ni. ebi nǹkan tí àwọn èèyàn tẹnu mọ́ nìyẹn nípa ti Ibrahim Arab nígbà tó kú tẹ́tẹ́ǹgì wa pàpà ló bẹ̀ àná rẹ̀ ní tẹ́tẹ́ǹgì Arab ìyàwó tẹ́tẹ́ǹgì tó wá pàmò àlùbẹ̀ ìbí lọ sílùú ìlú báyìí gbogbo ìyá lọ́dọ̀ bàbá wa bàbá náà rùmí yóò mọ̀ padà wọlé wọn lọ báyìí asìmí yìí kọ́ni jẹ́ ìmọ̀ọ́mọ̀ àwárò fẹ́dà asìmí yìí ló bá níbi ló bá ní ẹsí jókè ẹsí jókè àwọn afáàyìn wọn tún màálù mọ́lẹ̀ wọn ẹ mẹ́tẹ́jú mọ́lẹ̀ ẹsí ẹsí ló bá sí jókè lọ́dọ̀ mo bá rí màálù lọ́kẹ́ tẹ́jà ìgbìló kó màálù wà bẹ́ẹ̀ lọ́wọ́ pa màálù méjì wọn ń gbà wọn tún wà sọ káàkiri wọn níbi gẹ̀ mo dú màálù wọn níbi gẹ̀ wọn pèsè dú màálù yẹn ó ní wọ́n ní àwọn afáyín náà tó màálù malẹ̀ wọn ọkàlì rẹ̀ ń gbogbo báyìí kò sí aládùúgbò kan tó ní màálù kan jẹ àwọn fámìlì Ibrahim Arab ó fẹ́ two hundred tí wọ́n ń gbé ní olóyè sọ pé gbogbo wọn ni wọ́n ń jẹun nígbà yẹn ń bẹ̀ ọlọ́ọ̀bà kò sànù wa ọlá ikú kan apá màálù ń bẹ̀ ló sì mistake tọ́gbọ́dá náà yẹn wá fún oúnjẹ nínú fáìn ọlọ́mọsọ̀ wa ní ọlọ́ọ̀bà ثم يتصدقون عن الميت لمدة سبعة أيام متوالية متتالية لينا وما في سارة فوقيا فوق أدم الجلية وإلا فثلاثة أيام طبعا الاستماع هو جبتع ثم يوم خامس ولين دقعه والسابع دقجي والعاشر دقوا والأربعين في فتدس ثم سنوية في كل سنة lẹ́yìn náà wọ́n máa ṣe ẹ̀yẹ òkú ní every year wọ́n náà ń ṣe ìrántí òkú ní every year the remembrance nam kala sheikh zahidi ahmad zana zai توجد في كثير من القبائل أذكر لك عوائنا هنا والصعوبة والذي عادة أساسية وتعاياتهم بصدقات عن البيت في يوم الأول nínú mamati jẹ́ pé láti jọ tí ó kù bá ti kú báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe sàárà ويكون الصدقة غالبا بالجاموس أو بكرة مطبوخة مطحونة تقول wọ́n ṣe wọ́n pa ẹ̀fàn jàmúsì ẹ̀fàn ni àbí ẹ̀ màálù wọ́n ti ṣe máa orùs pẹ̀lú ráìs àwọn olùwádìí àbí ẹ̀rọ yẹn وينقلون الميت إلى المقبرة ولا تنقلون الميت إلى المقبرة حتى يطبع ذلك مطبوخ òun ní tí ìgbókùn yẹn lọ sí mọ́kpárà lọ sórí tẹ àgbà tó bá ti ṣeun jẹ yẹn tán tó bá ṣeun jẹ yẹn tán wọ́n ń kára wọ́n rọ̀tọ́ tó ń lọ́yẹ̀ ti fòkàrà tí wọ́n pẹ́ àwọn ẹbí òkú yẹn bá jẹ́ tálíkà fẹ̀sàdínúnà àmúwálẹ̀ nìwọ̀láwọ̀ gbèrìbà wọ́n lè yáwó kọ́lá fún ti pé wò rí lánìí wọ́n yáwó láti ṣèlówó yẹn. لأن هذا هذا الصدقة ترسل عندهم في يوم الأول ضروري تريكو في سعراء دعا قوقون تلعصني ضروري جدا حتى لا يعار الوارثة من قبل بني أعمامه وقال كما بعد جيو جوتي فون àwọn tó jogún àwọn ọmọ òkú yẹn níwájú àwọn ìbátan wọn àwọn ankus wọn gbé àfúnmọ́tàbà àwọn kú wọn nígbà wọn bàbá wọn kún wọn mọ̀ sí kankan wàkàlà àìdàn afáàbí báyìí pé wàádàtún inda báàbí náà annahum yàtàfilóna bilyomi salis àwọn kan jẹ́ pé náwó tí wọ́n jọ kẹta ni wọ́lá khamis àbíjọ karùn-ún wọ́sáàbì àbíjọ keje tẹ̀dẹ̀kúnà anil mayit ila sábẹ̀tẹ̀ àyà asabi wọ́n máa náwó yẹn fún seven weeks sadakuna bi maada ti kafeera min kulli ọ̀sẹ̀ wọ́n máa sì náwó yẹn tí mo dáná oúnjẹ every week mo dáná oúnjẹ yẹn ìdí àábí ìsọdaka rò àṣà wọ́n máa pa òyìnbó ńlá tí yòókù yẹn wọ́n wọ́jà ha alqawm àtàwọn tó ń gbajúmọ̀ nínú àwọn aráàlú fi ọ̀sùnbó yẹn sáàbì tó bá di ọ̀sẹ̀ kejì lọ́hùn yóò jẹ́ ha máa dábàá kóbòrò àwọn àti ìnáwó ńlá يدعى إلى جميع أهالي القرية وعطبقوا له سبيه القرية وبعد ذلك يستريح ورثة الميت بعين لما أموكو نوتوا عسري قياس أن يوقوا وتدعم في بعض الناس عاب إعانة ضرورية إلى حد يبيعون لها أراضي ومملكات أو عدم وممكن تلاسي dípò pé ó débi pé wọ́n ta ilẹ̀ wọn àtàwọn dúkìá wọn ẹ̀sẹ̀dínúnà min ajẹ́lẹ̀ mabalig dákàmá wọlá obìnrin bá lẹ́yìn náà wọ́n lọ́dún yáwó tó pọ̀ dákàmá owó tó pọ̀ wọlá obìnrin bá kọ́ra bí pé ó ní rìbá nú bẹ́ẹ̀ ni ó náà ẹni pé fúdùnú tó wà ń bẹ̀ mọ́kọ́rọ́ fúdùnú ti lọ sí mbá tù abẹ́rẹ́ ń bẹ̀ ni ọlọ́wọ́ bá kó sànù wa. ويستدلون على عملهم عن إطعام عن الميت في يوم الأمة موجعة nípa iṣẹ́ wọn tí wọ́n ṣe nípa oúnjẹ fún fáwọn òkú yóò mìíràn àwọn ọ̀fáàlẹ̀ fún sáàbẹ̀ níjọ́kẹ̀ ní jọ́kẹ̀ ta jọ́kẹ̀ jí wa arba'ina wa sanawiya wa gairiha bi adillati la tadillu alayhi minha pẹ̀lú àwọn ẹ̀rí gẹ́gbẹ́ kòkòtọ́kòtọ́kà sí rárá nínú àwọn àdúrà yẹn ọ̀rẹ́ kíkọ́ ni wà ń bi látàdé lọ àlẹ́ yìí kọ́ nínú àyẹn ọ̀dà wà ó di wà ẹ̀sìn bẹ́ẹ̀rù bẹ̀. nínú aláàkọ́ ń bẹ̀ àrí ni wọ́n mú sáwà imam ahmed bisirah sahih ahmed bá wa pẹ̀lú òsínà tó fi sẹ́nu lẹ̀. وأبو داود عن عاصم بن كليب أبو أبي داود أبو عاصم بن كليب عن أبي بارع عن رجل من الأنصار أبو رقم إنه وأنصار مدينة قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم اجاب له النبي محمد صلى الله عليه وسلم في جنازته لو كان يعني أنا طلعت لي لو بجنازة هي فرأيت رسلم وهو في على القبر يوسى عاصر وعلى النبي صلى الله ẹgbẹ́ sàárè tí ń sọ fáwọn tí wọ́n ń gbẹ́ kòtòkú yẹn tí wọ́n ń gbẹ́ sàárè yẹn a ó sì ní kábílẹ̀ ìdílé yìí ẹjẹ́ kọ́ fẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ ẹjẹ́ kọ́ fẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ àlébi ìjọba yẹn ní kọ́bílì ní kébàlì ní kébàlì ráàfì ẹjẹ́ kọ́ fẹ̀ bí orí rẹ̀ ẹjẹ́ kọ́ gbáyé àlébi ìsọfáwọn tí wọ́n ń gbẹ́ kòtò yẹn. فلما رجع استقبله داعي مرأة أو بيتيا ولتي كلام وادي سوا وان استقبله مرأته أو أقول استقبله مرأة أبني كتبا دي على بيجونا ماذا من داري بوا وان أقول وان فيها ها وقول ìyàwó ẹni tó kú ìwọ̀n apàdé àti kọ́ wa jẹun lè wọ́n tábìlì àti lọ́ọ́ ó jẹ òkú bí ẹni nǹkan mi completely obìnrin mi ló ń pè pé àlẹ́bí ẹwà aládùúgbò wa obìnrin ìmọ̀ráàtì obìnrin tó pàdé rẹ̀ yìí fẹ̀jẹ̀ ara wọ̀jí àbìtọ̀ àmọ́ ló bá àdúgbò bá tẹ̀lé ló bá gbóúnjẹ wá fún wa wọ́n dá ayẹ́dẹ̀ wọ́n bá bọ́ ọ̀sẹ̀ ثم وضع القوم عن جميع بعدهم فأكلوا وبعدهم فنظر آباؤنا رسول الله أباباوا wá ń wo àdúgbò sẹlẹm yẹlò kó lókùnmọ́tò fi fámìlì tí àwọn oúnjẹ àwọn oúnjẹ sí ẹnu ثم قال عجب لحم الشاة أخذت بغير إذن أهلها لله كايك موري منفرة بيبا منسيل pé ẹran kan wà ní ẹran tó fún wa jẹ yìí tí wọ́n sanwó ẹ̀ wọ́n sanwó ẹ̀ wọ́n du láì jẹ́ pé bí gẹ́rì ìdìní àlìyà láìsí pẹ̀lú pẹ̀lú ìyọ̀ǹda àwọn ẹni tó ní. فأرسلت الامرأة قالت أما قيدرية أما يا رسول الله إني أرسلت إلى البقيع ليشتري لي شاة موران يرسي بقيع كوبا ميراينوا من يجد أواني ونكسي فأرسلت إلى جار لي موران يرسي ببومي قد اشترى ساعة تؤتي لنا أن يرسل إلي بها بثمنها في كباب البير يوا فلو يطلع كي يصوفه ولم يجد فأرسلت إلى امرأته فأرسلت ما نسيتي يعو أمي فأرسلت إلي بها لو أنا فقال رسول الله وسلم أتئنيني أثار أثار أنجي تيكوك أبا يندفو يعني اوجه ده كابتسني رقمي ثم اردف قائلا ونقول فهذا يدل على اباعة صلى طعام على الميت طعاما ودعوة اليه وافق يهدع ونقول اليه فيها يهل الجنجة ولوكني ورسيه طعاما اليه ابنك رقب عليه ربي السلام مما نصبوا يقعوا يقول يقول يقول يقول يقول tá a kó níbi ẹni grand street á lọ bí kóma àbí bẹ́ẹ̀ kọ́ mẹ́sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ kí wọ́n á ní àwọn olúwa n kóma nígbà tá a kó ìlú gbẹdẹ kí ni alọ kò ṣe ti òkú yẹn ni di yé wa náà nínú wa. nígbàdà mú gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n láti àtàlàyé pé àtikọ́ sọ̀rọ̀ níbẹ̀ pé tí ọ̀dà tọ́ sí àbíbẹ̀ kọ́ ni. وعنس رضي الله عنه قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول وعلى سيدنا انس رضي الله عنه كما ما من آل ميت يموت من أم ميت كسي أراو لك أراو ليو كوكاتي كوكفوها تتصدقون عنه بعد موته إلا أهدى له جبريل على طبق من نور àfikún sí sàárà tó bá sí sàárà fókun yẹn ẹ̀jù jìbìrí ló mú sàárà yẹn lọ fún gẹ́gẹ́ bí ìmálẹ̀ mọ̀lẹ́kì alazọ́fíìrì kábùrù yóò wà dúró létí lédè sàárè rẹ̀ fayakul yóò dọ́ba pé yá sọ́ ibùl kábùrù alamik mo pè wọ́tọ̀ wà nù sàárè tó jì yín o هذه هدية أهداها إليك أهلك فاقبلها فأقبلها إليني يا ابني سارة توا أبي التي فوق باو فتدخل عليه ملئ ونس عليه فيفرح بها إنه لو عدوه ويستبشر يدنو ويحزن الجيران الذي لم يهدي إليهم شيء أما سارة يكو توفي سارة فهو إنه ما بعده inú wọn bàjẹ́ amú fúdùmí tó àdìsí rẹ pé àdìsí rọ ni ó di gbogbo ẹrẹ rọ ni wọn pa mọ́fìn ní Anas radiyallahu anhu. number three awusa Imran bin Hussein annahu qala wọ́n gbà wọ́n pé Imran bin Hussein yìí ó sàárẹ̀ for thirty years kánú àwọn sàbẹ̀ ó sàárẹ̀ for thirty years bá fún ìdá aláàmì kí ló ń kí jẹ́bíjẹ́dì kí ló dúró kírun ìmọ̀ ọjọ́ kò kírun ni wọ́n àmì sọ pé tó bá lè dúró kírun jókòó kírun tó bá jókòó kírun dùbálẹ̀ dùbúlẹ̀ kírun kírun. ó ní ọ̀rọ̀ pé àná wò ká ìlà sọ̀lẹ́ ìtum wọ̀dọ̀dá àtum ìlà janaza tẹ bá kírun sí ilé àtá tẹ bá padà sí tẹ bá padà sí lẹ́gbẹ̀ẹ́ di janaza fasba o ṣe àn kẹ dùn kankan wà á ti mú o náà sí kẹ fáwọn yẹn jẹ wọ́n ní sọ báyẹn ó yé náà yọrọ nurudin nù abudar gifari sí lamahat akira nígbà tí ní last nínú rẹ̀ ó di ní alihi wa ibnatihi ń sọ fáwọn ẹbí rẹ̀ pàápàá jùlọ ọmọbìnrin rẹ̀ an tẹ́sbà aṣáàtà kó dúró ẹran وتذبح لحمها كل سيما تطعم الناس كل قفوة يجيه amọ́lẹ́yìn náà pé rọ́ọ̀nì amúgbò ẹ̀ wá sálẹ̀ àbúrúdárì gìfà jẹ́ pé nígbà tó kú fa àwọn tó ń ti hajj bọ̀ aṣọ tí wọ́n fi ṣe aláàmì wọn fún wọn fi ṣe jẹnáìjà bí tí kálíkà tí wọ́n á ní kó mọ́ra nínú àwọn ẹran wọn ọlọ́ọ̀bà kó sànù wa. nọmba five kára taus rahimahullah afáwa taus báyìí pé ìnàlmọ́wọ́ta yẹfẹ̀ náà fi kúbórí ìmùsábà àná. awa hukuma máa ti dáwò fún wọn ní sàárè wọn for seven days fàkánú yẹ̀sítàhìbó na àyíkí àmà àmì omtilkar ayyam torí náà súnà ni si tsara fún wọn láwọn ọjọ́ ya odò kuli bá rọ láti bá na wani wani biyar kala a dáhùn béèrè wọn yẹn قال أحدهم بناء على عابئ أدلة السنة وقال الله أن يتصدق والميت fi mukabbali مدى الليالي الأولى لشيء مما يتيسر له كيف يقول في أسي بتاكي كي يبيعكو ولي الميت كان وليكو كبر مدى نفسه قبل مدى الليالي الأولى كلا جاء تسو كتو كنتو كنتو جاء جاء ما لشيء كنت سعرك ولو مما يتيسر له فإن لم يجد تبعان كتب سعرك فليصلي ركعتين كوكي ركعة بجي <laughs> يقرأ في كل ركعة من فاتحة الكتاب وآية الكرسي مرة وسورة التكاثر عشر مرات ودي كوكا فاتي عليك آية كرسيك تكاثر أبي كوثر أبي تكاثر تكاثر يعني 10 تانس ثم أعداء في الكتاب قائلا قال يكون فعلم من أعب عبارات عن اتخاذ الطعام للفقراء بنية السبك إذا قال دي فسق بإدارة دي فسنوتي للفقراء بنية السبكة لا لسبعة طلب لا سيوكو في بلادية كتا راني كما في سيارة ودي <laughs> ورياء كما في سيكاغو في سيكاغو ميو ومباك كما في فاريو أمر مندوب إليه الزبا سنة كما لا يخفى على أول ألمها فانتبع من الله كاي أولي وضعه والله تعالى أعلم ولما سبحانه وضع كم قدوا يا أبي صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته